الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته إنني يوشو رمضان إنه لو أغنى mẹ́fà yọ ọdọ́ 1436 ọdọ́ oṣù ewu july nùlùmẹ́gbẹ́ta ìwọ̀dọ̀ 2015 karatu ayin ni a yanci ana kwe suratul asiri ọgbọ́n akwa na yin ni suratul asiri òkè sura delika yọ mẹ́ta ìwàlùkùrọ̀ suratul asiri onti sura dilika nyometa sonke balu kakwi fati agugwa tujun aya kidin saya meta maduro buja na makka ya shane kola ebo igbo ya akola oji hali ole ile enyo ole pa epa bi ole ẹnki sọ́rọ́tì lásìrì kí a kọ̀lá ojú rẹ̀ yẹ́yẹ́ ká gbọ́ ká mú sí kọ́lọ̀ náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر نعم الله تبارك وتعالى يجيب في العصر إقبا يجيب قوي إقبا ونسيبا إقبا نود آدم يا دكي جبوبو تكدا جاكر بوجو تبالغ الله تعالى ويجيب قوي yana ku aiki ta kun ga gaba shi ka kini innal insan ko na yi laba la fi khusr ishadiu egba ko jo gebo ko ngire aboka ni egba al asr ki se gba nei mo jo wulkeke illallazina amanu wulkeke abukuma da imani kojo Allah ta'ala abilakiti amama shuhuni bikuma da imani mangawa ita imani mace bayan yiki a tijali imani ki an imani ci on kolo memele wa amir salihat ta mangawa kolo memele ci وبلا وتواصوا بالحق ma dibi ŋola ma oji gaskiya ibe duk ma dumola ma shi be yo kopa o ma dumola ma yi wa tawasaw bi sabr o bile ma ngo dibi ŋola ma ibe ma dumola ma shi be akuli mi abajo allah tabaraka wa taala yogodo amune balu kayni o ne ile chenu hunchi imdo na ile ngechi me kimdo ma nibi aga ma ngechi dunia ke wai enu e ki ma je ade enu hu enu ju imele uju imele le yudun si imani du kojo ìkéjì ń ike bí yíde pákẹ́ná ti kọ́lọ́kọ́ yá tìlì atili ń ṣe kàkí ní kí mẹ́ náà dìbí ibe mẹ́ ibi ibe ẹ̀kẹ́ lọ́wọ́ àti àjí ní ẹgbàdúkẹ́ nẹ́dọ́ akẹ́dọ̀ olú àgbàkọ́ ẹgbàdúkẹ́ àjọmọ́ ọjọ́ ọgbẹ́ nẹ́dú gbàtẹ́ ẹgbàdúkẹ́ nẹ́dọ́ àti júdọ̀ ọkọ́lọ́jọ́ ẹ̀tẹ̀wàsùn olùsọ̀rọ̀ mẹ́ẹ̀dìbí wọ́n lámẹ́ kúmẹ́ṣàkúlí mẹ́kú àmọ́jà bí kò mọ́tò tọ́rọ gidé sọ́rọ̀tọ̀ lásọ̀rọ̀ ìtafà sọ́rọ̀ gidé yọ̀ọ̀lá gidé ń ṣe nánà tùdálẹ́wọ̀n náà yí àìmáàmù sáfẹ́ yí agagini yìí ndola kɔsɛ gidi sura gidɛ ba dagba si sura gidɛ kete ŋa alahu ta'ala ye dunga ma ba ɛtsɛ ba ma yɔ ɛtsɛ bo ne yɔ kɛ a ga yi di ma yɔ ra yi ma kpa kusa kan mɛ to òun nà ìbé kò máa gbóyí ilé àmọ́ nà ìbé kò máa gbóyí alẹ́yẹ pàbẹ́ wọ́n nà já ìhí fi àdìhì àyájí àwòkòsọ́rọ̀ ní ìwọ̀dẹ̀ máa rí àbé kò máa sọ̀tídì ọ̀rá imá àbé kò máa ṣòhẹ́ ọ̀rá imá bí ọ̀n kìí súra kìdẹ́ kọ̀lá ojú ẹgbẹ́ ká àkídì ìbé kò máa gbóyí ilé súra ti súra tìlú húmazà suratul humaza shi sura yake akola lugbo ama kolo une ama chakwabi une ama chuna nyiga ama chukuchu utune ama nyanyi na chanyune abogele umadoa kini alhumaza hii to sura gide maduro goja na makka aya gide unsha ya mela ìyàwó òbí sọ́rọ̀tùlù kìyàmà pé ó jáde ìṣẹ́nìpá àdùwà ojú àbíkù máa kọ́ lọ́wọ́ ní àmà tàpádé òní ìṣẹ́nìpá àdùwà ìṣe bù máa àbẹ̀tẹ́bọ̀ ìjìbọ̀ gẹ́nẹ̀lẹ́ aláwùta alákàwà àbàkọ́nù sórọ̀ lẹ́ bismillahir rahmanir rahim wailul likulli humazati lumazah Allah tabaraka wa ta'ala ya kanwa a bakwana suratul humaza yana to gonana likulli kim di enedu ina bota ba yo ege enedu de atogo kim di mu humazatin on chene ki de ama chapa be une wailun atogo of azaba abaka kini of ileka alwadi yasilu min sadidi ahli nari wa kayhihim ọ̀fẹ́ yake ẹ̀ngọ́ mayó mi agbè ìyá àmọ́má ọ̀nà àtàyéhù ọ̀rẹ́lẹ́dọ́mọ́ ma ń yá dùnmù lèkólè homa zẹ̀tìrì ẹnẹ dúkìá ẹnẹkìá sàpá bí owó nẹ̀ alúmazà ma ẹnẹkìá kọlọ́ owó nẹ̀ ẹwọn méjì ṣẹ̀nàkọ́rún wọ́la máa alúmazà ṣí ẹnẹkìá sàpá owó nẹ̀ لكل مغتاب للناس يغتابهم ويبغضهم انك اتاكوا بامن اتوبو كيمديهم اللمزه انك اكولو امن اتوبو كيمديهم ehun duka mu ne ti isekun iju aye limu eno gele ti ya kolo amune akolo amune un aka iju amune ya aka iju ya alumaza ya ka ijue ya ka obie enwetụta kwụ eche ogene ọla mụ na eche dịghị ngwu gị ana abịụ ma ịgbado igba gbugbe ni enwekwa eche m iketa ọla lụnwe akwụ ma abịụ eyi nye mi yudọlụ na etehu ma ere ya egwu ọla lụnwe gbere ya akwụ nwe abịụ eyi ọla enwete abịa mụ na abụghị egwu ebe a na-achụ ọla kpere olegi ma be mugu ma dina zane amudu bidan eh ngo akuli ngochi wal kadhimin al ghaiza wal afina lin allah akol akola abugu ma chaji aljanna nguma do anwe do kuma tuma ba mamudu malili na ba da shume ngudu na ba maya ma hola so to dale domo alumaza abileba ma ji alụgbọna alụgbọna ma na akpọrọ amụna iju ma ya ọlati ma aka ẹnwọ̀kọ́ ikú ẹ̀ṣẹ̀ ẹ̀yọ̀ ọ̀làdúkẹ̀ ohun ma na dùbìẹ́ tọ̀wọ̀bìlẹ́gẹ̀ alìhúmaza abílẹ̀ ẹnkà ma gbọ́ ohun àṣàpá bí onìyàn ma gbọ́ ohun ma ní kí yọ ẹ́dábẹ̀lẹ̀ àkíní ẹjẹ́ tùmẹ̀ ọdún ẹ̀ àná alhumaza allumha o ma tabla ibn abbas nínú ìgbàkí ni ebe yá jẹ́ jàbé ìkọjú ayá kọlà máa bí jọ ìṣàmà àánà ọmọkì kìtẹ́ bọ́ agúmákì kọjá àkì ni wéyìnlú àtógbò kẹ́mùdì yá àmẹ́lẹ́gì yẹ́tọ̀ alhumaza lumaza kìdẹ́ yíba ṣe ń kòwẹ́ máa màmẹ́lẹ́ ohun ṣe alẹ́zí na humulmẹ̀ṣàúnà àkọ́lá humulmẹ̀ṣàúnà bin namima inu musa ma yuja ma ti ma lu ma igbo e ma ola kene ika ma mbu re we anwe mu ne katane ma mbu le ma mbu daro al mufarriquna bayna al ahibba ama yuja te abada ma re ne jumeji aboko aboko ma do ma kini al humaza eh? amale ngamla ibn abbas o ya define ma ene ma do mujahid yenihi alhumaza gidai ba ohun tàbí kùmà yẹla àmúnẹ̀ alhumaza yà tàbí kùmà kọrọ àmúnẹ̀ gbọ́dù kọmí jìgidai yédú ihun àtàkọ́ bí ó lè ohun ọgbẹ́ akọ̀lọ̀ ojú ìrọmọ̀ yẹna tóógbò kí mú dẹ̀ àbúkù máa àtàkọ́ bí ó lè ṣẹ́nkà tóógbò àti àmà àtàkọ́ bí ó lè abájọ yìí lọ́kọ́ gbọ́dù àyà ọlá adì ọgbọ́dù àyà kí àyà ọlá wa tó dẹ̀hùn akpabio na-eche ndị olive woju bụ ọjọ ya dị olive woju dị kekele ụgbọ amụ ee dị olive kekele ụgbọ amụ elu na gị agwụ gị ka agbanwe egwu onwe tudi onwe divan onwe kukọlọn onwe mmoten onwe mmataban uche akpabio na n'ime abápadé ọ̀nà má dé olédè ẹ̀wọ́ ojú gbéhùn ní ikọ̀ nílẹ̀ ní láwùtà aláìní àtógbò ọ̀hẹ̀ ọ̀nà àzáàbá yẹ́ ọlọ́kọ̀tọ̀ lọ́wọ́ ìdéhù náà ọjọ́ náà lèkólè húmọ́sẹ̀tìn lúmọ́sà الذي جمع مالا وعدده alẹ́bì ẹnu ọgẹ́ ẹlẹ́bà jẹ́mà àmàlà ń ilé àọkọ́ nǹkan máa jọ ní tí àọkọ́ lẹ́kọ̀ọ́ máa wà á dẹ̀dà ewu alùkà gẹ́gẹ́ agbóyè ewu alùkà gbégbèlẹ̀ tí a ṣàti pẹ̀pẹ́ ọkọ́ wọn mi ọgbọ́dún ya gwa agwa alụka ogbegbe na iyi ya ọkọkọ ọma ya ka ogwo yi gwa alụka ọkọnwụ يحسب أن ماله أخلده يحسب أون كده يعنيجو أن ماله لكن أون كده ibi nga kan ka kini ya ọkọ̀ ohun alìbùtí máa tọ gbogbo lẹ́kùn aláwọ̀ tàbárakà wata aláyọ̀ kánárù kàlá lẹ́yìn bàtà nínú fi ìhùkọ́má kàlá ìníkàí ya yẹ ṣe kó nẹ̀kí mú dọ̀gbogbo lẹ́kọ̀ọ́kọ́ ohun ohun gẹ̀ anéjúkà kí ni fil hukama ate hunai kumado akini hi hukama hii wama adraka mal hukama wama adraka wa nabi abi wa ni kele gani ke mada mal hukama una olinya madoka kini al hukama abe ne kele ke ma ma se baka ken eni kama narullahi al muqaddah ẹ̀hùn kò máa dọ́fútọ́ máa kò máa dùn ẹ̀rí kúrò tọ́kù máa kàlẹ́ ìbá ń ná ọjọ́ dọ́mọ̀ alimúkọ̀dà ohun tún náà kùmà lè ọ ọ̀bùtù ṣíyún ọdọ́ òdúgbò ìmúdé ikú máa ṣíyún ọdọ́ òdúgbò ìmúdé ipa máa wọ́n dàbí ọdọ́ òdúgbò ìmúdé ikú máa dàbí ọdọ́ òdúgbò múnẹ̀ tákì ìmúdé dúdú gbogbo التي تطلع على الأفئدة التي هنا لبا تطلع يعني كان يجون على الأفئدة أمد يكين يجون كور هنا لما ندعوا أكبر أمد يكين يكين ربطا اللهم أجرنا من النار أمد هنا كان ọmọ ìṣẹ́ ni gbíwọ̀n kó rọ̀bọ̀dá ìdí tánà náà gbogbo ẹ̀dọ́ ọjọ́ ka na bụrụ m ihe doe onye chineke wọ nkwo innaha alaihim muqsada innaha una ka gidewa muqsada ma ọ urinya mo mauna ate o cheri oga ne o cheri akolo mi yi cheri ma mo e di manye unu gwe gwe unu ka du una le ni video una le nona ogele a ìṣẹ̀ríyẹ mọ̀gọ́lọ́pà ìṣẹ̀ríyẹ ohun ìyá rẹ̀ ta wújú fi àmẹ́dì mọ̀mẹ́dẹ́dà fi àmẹ́dì ma ó kò yọ gẹ̀gẹ̀dẹ̀ àmẹ́dì mọ̀mẹ́dẹ́dà akànàbà yóò ma ó ma ó nálẹ̀ kò òwe akànàbà akànàbà yẹ́ gbọ́gbá ma ó bù tó wọn owe nwụ n'alejọ nwụ na anya agwụ tirala ma anyị n'ihi agọkụma chema aka kanaba ya aligala na mọ ọgọkị masalachi dị abayọ ele ami pila gidagụnye masalachi ee eh, aka na banki ee eh, ịka kị pila bekee n'ihu lene karịm to enweghị dị echi aka na banki ụmụ ma nedu gwonyi daga ma nedu gwonyi daga anyịrị aga abayọ ile

alailẹ ma mebi yoyoyigbo yàtẹ akànàbà wọn àwọn ṣe bí jìbìtì wọn ṣe yìí so ọlá aláyẹ ọgbẹ́ ma ní bí ìdúnìá mi aláyẹ ọgbẹ́ nílẹ̀ yẹ owó jù wọn ma wọn ní àmọ́ ma wọn náà ẹ̀hún náà ma alálẹ̀ ní ma suratul humaza sura yake akọla akpabe onwe to sura yake onye adabati hun abajo itito shi sura yake akọla adagba suratul fil sura adagba sura adagba on ti sura ekidilika yomelu e alquran sura 105 suratul fil maduro go yana makkah aya ń ṣẹ̀lú ikú yálẹ̀wà náà bí sọ́rọ̀tù kàfíró ìyáṣòlùká onú yá ní habashaka ẹgbà ìgbélé onú kí wá kú jàbí kàábà olùká ọlẹ́run súra gẹ̀rẹ́ ohun yà ṣe yí ألم تر كيف فعل ربك بأصحاب الفيل بالترتيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل أيديها ألم ترى إما نبا أبا أكلين أبا كما أبايبون كيف فعل ربك هنا كوجون دوه هنا كيشيلي bi ashabil fil bai bu uguma na da bai uluka le gboni ba uluka uguma na da ba kuma apika ba hoyi ma uluka le gbon ikide isu rangi singo yo singi bo ya ne bolo fu quraish ibolo fu makka o ya nabi sallallahu alaihi wasallam urangi singo yo singo ma yo dumu oyin aka wọn abọ́ ìṣúra gidẹ́ àbájọ yìí àdágbá lílílílílílí oun àbógidẹ́ inẹ́wó já ní maka yìí àdágbá gidẹ́ ikú ma nẹ́wó já ní maka kú ma ní agú maka ìwúlọ kàábà ma ní agú ma wúlọ àmá kú lọ́gidẹ́ habasha àmá dọ́gá ní empire rome arúlùmọ́ ìbàlẹ̀ madogan empire i ya nunu lile Empire ile emperor ile adojane ojane room, o ado danga mai so ama kuma america aba tuli kuma america maka tuli yin mai ni amali amune kamala ni ti maka igbele jeje gba owuse kota abu owuse ko yo pa din ibrahim anibi ibrahima o ba wo mo ko ma shi ibada ma shi tawafi lika'aba da ka mẹ́bọ̀ àti ó dèé máa fi lìkà ìjákọlù kàábà ohun àmà wá ti ṣòlò mú yí ẹwọ́n ṣe ọdọ́ọdọ́ yìí kákìsẹ̀ bí onúgidẹ́ yìí jú onúgidẹ́ yìí ó dó yi abraham abaya abraham So ya nuru ka do madu akini dhanu wasi onle ko madu dhanu wasi gide un ti e, onu titala eh umayr onu la ti onu ati sebo musi onu ile ba un ti onu we baka tuluka amoto o ma kekele kan ya ko se wu ma ki ya ko se wu ko sa dili tako un kunu si hanyi onu le un akola oji un le ibuja ne ma gabadia nasara christian mashi oja ne ma mole ma dabe ne akune odugo ogu 20000 ngunu gidai ma ilita ko kataba ila lahu ila najashi malik al habasha ilita ko muduma mamuda ngunu habasha enihi wonu habasha ẹun ka ma gbọ́lu gbogbo kùrẹ́sì kó yá ní ma ike ẹ̀tẹ́ kí bó kùrẹ́sì kẹ́múdà mẹ́lẹ́ àmì agbódà mẹ́lẹ́ ilẹ̀ àtàmàkẹ́ bọ̀bọ̀ ní ẹun lẹ́ẹ̀sì nà ń ẹ̀ṣẹ̀ ńàmà yìí tó dálẹ̀ wọ́n máa lùkọ́ méjì sí méjì ní sí amma buji meji laki si ma doka kini ariyat ma doke ji aki abraha ariyato mani abraha abu meji gishi kwa na ire ya ma mi soja kurma bi ina melutu ya na yema amelutu ya na yema ameyo ya na yema amego mobilize amure tak melutu ya na makka meyo ya na makka onye gide agọm ka mụ na anya alụrụ aka onye na mewugoro m ọkọlọ nti melụmenya anyị ka aba kpọọ onye tọche nka maị ka aba kpọọ nka mụ na ogbu ka aba ekechi ịkpọ ka mapụ ka aba hụ enyochikwa ile ka ma ji abajọ so is better ki ama yi maka mụrụ gị na awọ mụ aka mee ahụ maka ebe a

Ọ̀nà ni ọ̀rẹ́. Àmẹ́ ojú yóò jìgìdẹ́ kò máa ṣe kò máa káájú jáne, ó jáne máka yìí, yà á dájá lòlẹ̀ ní ìbò jáne máka. Ìjẹ́ ìbò máka àmà nù yọ́ gbá economically. Tó dáálẹ̀ máa yìí ní ìṣẹ́ kìdáálà máa kẹ́ oyin kọ́. Ó máa oyin kọ́ ama onye lekọ chọọchị ile kamakọ nke unu mara ọnụ abrahai ama mọta ka dada anwụnwụ yọ labụ makale ihe anyị chọọchị ilekọ chọọchị ilele ikweta gị ka ama ịka nha ma arab kene ọdọ ka ede a ameka ede aka mege ya gị chọọchị nwụ ewe ka mee alụtụ ka aba ka mee ya ji ọma adụgoyi ee ame ọrụ dụmọ ya adụgoghenụ amedaagwụ chọọchị nga mee ya adụgo ona kama wewo yagale Ma menwo jimo jima kama ko yomo mayalu kama mola kama bunu yomeli ame aliba gbigbe la menwo boda biti maka ije gbogbo ka abare matini amune rida bu yo jote o ma onyi kide iko ama onyi iko kuma adumo mu ruguma achi ziara onyi kide ngamara buko ụmụ arabụ ka alụkụ mgbe a gị eneke na-emeghị ji na-egwu ọtọ mọlụ mee takara bụla kpo otu odu olile fún yìí mọ́lẹ̀ ìyẹ́ ìṣọ́jì lẹ́wọ́ yìí lè kò gbogbo mú ìyọ́mọ́ onígbònúgbò ìbọ̀ tó na kìí alúbà òyẹun sí lọ́kìtì ìwà lọ́yìn rò ìwà jẹun òbí okójàkà náà bọ́ yìí yòkónú yeni wate ni kio ungen nadu unyo takuna luto luto unye nekere ogala ngi hunche togba umi womo udui abi ujo nele udu ya mudaba unyi gida ma woja gadago ma kigodu kuroba kigodu kurobi unkuroga denwi imdaba homo imari lutane ibyo kunyi yoji ungodo <laughs> haji amu ya amudu kwane ya mulidu ola ipa kuja ka ke guru do li oli ti oyin ko kurodo e guru godu le yo li ti kurodo bi bi le ona kure kure kure i bi ne bi ko pe ti kuja ka bi ko wa ne ngo ngo ngo ngo ine odo odo e pe ti ọjọ́ kò máa rúṣẹ́ kò máa àṣọ náà ohun máa rúṣẹ́ kò ara wọn yóò ti wáyé bódó kò máa rúṣẹ́ kò máa jì ìyá ma a máa kò máa ṣìtọ́ àrí wẹ́dá wúyẹ́ dága lù pákóṣákáàkì rukuru dága lù wẹ́dá dọ́ọ̀ṣọ́ náà ẹ̀dọ́ọ̀ṣọ́ náà ẹ̀dọ́ọ̀ṣọ́ náà gẹ́gẹ́ ha ungikwa ne yomo ihe ai mushe mu ya baba kene chengu de baini hi maoje try kuma de dunatoda kuma onyi ni kuma onyi gide ma okwo kwa iwa onye ni kai e bodu ngere inu abu maka ka megwo aka ameka ni mbo maka ka megwo ehi uwi ame ache mwinga meda bilule hmm, abu maka ene ẹ̀dẹ̀gbìtì ẹ̀dẹ̀gẹ̀ wíkú ya ya àmẹ́lẹ́ na o ọ̀fẹ́ líle yín àmẹ́yàkọ̀ọ́mẹ́ dọ̀gẹ́rẹ̀ yìí ń ayádùn àmẹ́lẹ́ òyìnbá na òyìnbá dómù dómù dómù dómù yín àmẹ́ máa dàgbà lílílílílí àmẹ́mú kókó àná àmọ́ ó ti jà nàmá kàyà kéyù ilẹ̀ ẹ̀sà yẹn lánú àdàgbà onye mmadụ agba akụ makwa ajụjụ na amakwa ajụjụ na nwa abụ maka bọlọ bụ ka ma abụọ agịnihi unu gere ede yona daa ule ka abalị alịda ahịa adụgwụlọ abịla liri uhu makwa ajụjụ na ya ajụjụ na ma ajụjụ na ma ya nwụja ma na ajụjụ na kunu le kama do abraha ite nke ejike nu ke agidi e, e anya guda ba ehe o ma e ba se kele olele iyo na bo ma nya jo yi ìṣe onú ìkùnmà gbọ́ ma fọ́dá wí yóná ọya onú wẹ̀kù ẹ̀dá ẹmú dàbí wọ́n má dàbí ní wà lé ọlẹ́ abú ẹ̀dá inú yẹ nìyí ẹwù ma yànú wájú rẹ̀ wọ̀nyí àmìtọ́jà yẹ nìyí àmà mẹ́wọ̀n kà mẹ́yọ̀ má ṣe inú bókà ní yú kú àmẹ́kọ́lá àmẹ́lá yọ̀ mọ́nà ogele machine du na adagba chini nne onye adagba ule ka adagba adagba na abibo yi mai ba ule hu ama adagba na lehu ma ko yi baba adagba yo ni enele ani da kwa oji unki kure ne huhu imo unki neme ne yudu bi mutane adagba na yi pa ma pa ko ama ko yi pa ma ene bobo ma ene ma ole du be bobo ge ma e to ya

sara ilaiha eh mamo ju murda rogo mun ya alule walakin hum hina ma kanu wajihunahu ila makka kana yabruku ma mi ju makka kilule ya mojo kukunyan hada ba mo je ki alule ne fa da ba mo je ki alule ne ma ka en gudai ba eh ina ke de mo na ke de mo abale ka da ba ma je ki kada ko ya omole ma jo ma che wuji adabi ma amamu dabi odu ma nkpabie amamu dabi ba odu ma taka me akini amalu le oya iyo na ama ngotu ko mu dabi odu le turu kama ko ngeji to dale ama ya force ama dagba tila turu kama ke ama dagba gire ne daba to eyo maka eh ama maja kana ko ne na mai ka aba gulo amamu dabi omole majo bana cha dagba otila ka dagba kilule na chara agba otela akada agbakilile unu ma a ga amewe kwụ ma awa awa amewe nye awa wụ kpoka atekwa maka ma anyị na amida bebe ede mụ dabebe e, cha awi n'oge na amida bebe ma bi amida bebe awa Allah tabaraka wa ta'ala unkwa mewe gide ushe Allahu akbar amewe gide ko ju akuma chei ba bainihi amewe gide ba ike wo la majin shewo ge kuma ju jana jalu le dein amewe yujima ngojo ko cha tarmihim bihijab kuma wa kuma har kuluma kuma har kutaguma walalen Allah tabaraka wa ta'ala mu ya da biriju muwa ya ci bayanin muwa alam tara kayfa fa'ala rabbuka mai ni ho to ka ma ce on gidai ba e ho dole mu Allah tabaraka wa ta'ala um chabu maka ili ni chuduni ya gaba da yaili um je ma biyo ma yi o ma ila kuma biyo cha nabi muhammadu sallallahu alaihi wa sallam alam tara kayfa ajimi ajimi ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل هيدا يا إلين ها هيدا يا إلين هنا كوجو دوك اللي فايبو أصحاب الفيل إبو إبو إبو يدغبا الكوجو كلي فاماي ẹ̀lì náà bẹ̀ ẹ́ ẹ̀mọ́jàkà líní àbẹ̀kẹ́ bí làbáàrin àbẹ̀kẹ́ gbòlùkáhún alẹ́mìẹ́jà ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل ibe dine kuma ne oji unyo ojo iha ibe alachi kuma ne oji kaaba kuma ne gemi kaaba wọn yóò dùn kpọ́họ́ kuma máa mu ni yúrí dàdí kaaba tẹ́ tí mo dùn yín máa ń àmọ́ nà á ló abẹ́ni kọ́kọ́ kọ ẹni kan yá kí masalasi masalasi alásìkà ẹ masalasi agúnyí eh, masalasi ebita kìnyà kọ́kọ́ yúrọ̀ masijidu kuba masalasi anibi mo jẹ́ àná medina màdó abu amir arahim fi suratu tauba. ìyá tí masalasi gíní kí míjú àmúnẹ̀ rídà bọ̀ masalasi yọ ọjọ́ tẹ́ kí máa múnẹ̀ ibe kó àmúnẹ̀ yú rídà bọ̀ masalasi ọjọ́ tẹ́ kí múdì masalasi ehun ebìta ehùjá yí ìyá àpẹrú ìdú yìí kí múdì ilẹ̀ àmúnẹ̀ ohun ijuri da bunyo yote ibe kuma neide haji kuma ace kaaba tawafi kuma wace kaaba ibada kuma ace kaaba ogbodun le turuki le kiwe noji en kuma ni bin kuma chile ayi noji oyoko jeun noji yani alam yaj'al kaidahum fi tadlil aideha ibe biene kuma neha plani bibi kuma ne oju nyojo ha níjọ́ àkọ́yọ́ mẹ́wọ́n ma lẹ́dù ṣòho lẹ́ àbẹ̀dìmọ̀nù ṣòho ní ọyọ́mọ̀nù ṣòho ẹnkì tí dáka aka yọ yìí ni dáka mẹ́wọ́n ma dọ́kì kàábà yẹ dáka ní kí a kẹrẹ bọ́ kàmú náà pé fẹ́ wà ní kùmà ló kùmà ń yá sí ìbáadá ma ń yá sí tọ́wọ́ àfihàn kàábà dà káyì rẹ̀ na'am wa arsala alaihim وأرسل عليهم طيرا أبابيل Allah tabaraka wa ta'ala ike juruma hono dabal kishali kwa munne oganele arsala alaihim khayran ababi Allah ye yamewe kusheruma ama amewe kuma kuyabuma oyo ma kusheruma amewelele badabe na akamewe eogo yiwa imi kamota ne kakewere amewogele ngojo kuma uche manola ma ubi ubi ewe owowo aluka owowo umachi aluka unu uneto ya munu duku maneba aluka ogenele unga mewe gide umachi matola ma ubiwa amewe gide kuma wai iya che waja tema kuma maja tema uhuhunu ingo ni plan ka mewe ingo ne ada eh inem ka mewe lengo wa kuma ngwa cheta enwa kikolo ko jo aduma tayran ababil tayran fi jama'atin mutatabi'a amewa yiku manola ma obi obi obi obi obi obi kolo ya ma ase ile tawmihim bi ijawatin sijjin tarmihim amewa gidei kojo kumawa atonu elile gidei atama adagban atami soja hun gine turkuma yake ka aba hoiwa tarmihim bi hijara amewe chikulu machini roho make chikulu amewe chini roho make chikulu gidei chikulu ukuta au mshei um mato na anuji mai ene duk mato na anuji ndabe ne foka Allah tabaraka wa taala akini musawwamatan eh inda rabbika lil musrifin eh ibi suratu dhariyat ina abane lenyi de àmọ́ òkúta lẹ́lẹ́ dú ṣẹ̀nà aláàmà ìṣẹ̀nù òkọ́ ẹni èkì tí kò máa tókúta nọ́nú ojí àmẹ́wọ̀ ẹlẹ́mà sí mà ẹni nókúta alẹ́jú àmúnẹ̀kẹ́ ayá kẹrẹ̀bọ́má tó dáálẹ̀ òkúta lẹ́lẹ́ mísì jíìn òkúta èkì máa hìpẹ́ ẹ̀pìọ̀ ẹ̀pìọ̀ ọgá nẹ̀úná òkúta èkì máa hìpẹ́ ẹ̀pìọ̀ ọgá nẹ̀úná kẹlá ìnnà توغن الله الله تبارك وتعالى يعني ترميهم بحجارة من سجيل يجري با معرف معرف كلما يقولوا كتا وكتيكم ما هي فايفيو نعم فجعلهم كأصف مأكول وبلتك الله تبارك وتعالى وكتا جري منا دون موجي هم يانا شارد معين ندوك ما موكتا دون موجي imurida wanda duk mai kulu kuta gidai ron imurida ukuta shi ne halaka ma ta ke yare da mace dabe ne a kini uce uku yi ku malgawo wuja mai eh, eh, ɗan ya kara buce uku malgawo wuja egwa ku malgawo wuja ki ma babu gare abe akini akpa ku malgawo wuci ki bu limo limo ramu aluke abo yole ogele ngunugun ku majo abe akini oka oka kuma ma moji alùkìlì kó ma bọ̀jọ́ ga nẹ̀yọ ibá ọgọ́lọ́ ma bógidẹ̀ wọn ma bọ̀já nẹ̀yọ gí ọ̀lálẹ̀ ọ̀nà àkọjọ́ kò yípo asáàbùlù fíìlì lẹ̀ náà kọ́ ìgbìdẹ̀ mọ́ adú kò yí súra tó fi àbájọ yìí àwọn lèwúrú tẹ́bi súra òmúnẹ̀ súra èyíkì akọ̀lá ojí kúrọ́ìṣ ọlọ́pù yìí ka níbi sallallahu alaihi wasallam fún ìhun ló yìí rẹ̀ yi yìí òkè sóra ẹ̀kí dèlíkà yọ́ mẹ́fà ìwà alukur'an sóra yìí ní sheikh maduro yá maka tura yango kola uji ili kojoshi nga bo lopo ya nabi sallallahu alaihi wasallam au shibo quraish na bismillahir rahmanir rahim لإيلاف قريش لإيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف نعم الله تبارك وتعالى أبقوا أن سورة جريينهم لإيلاف قريش أبو قريش يتوقع كما دبيدي oyi ili kuma ce litashkuru quraishun rabbaha itukwa ti quraishi kidugwe wawaku quraishi gabadia kuma dugwe ngojo huduma tode yumu mi makojoli enwa ti yumu mi makojoli da ilafihim alla ejuru dogwa taki taki aki kolengi kojo chuma isura gidei e eh, suratul fil kile gudu ya kaaba kama dagba kuma kohoya kunu gidei kam choja rubi kuma ayi huma kuma ule mute kuma au halaka iha takojo chati kuma ijaduma iha maango chili talele ile ile kojo chiuma madugwidu ngojo uji ililele kojo munyi karudage he uji ima unyi leba eh imudunyi kamuna abuji mamo alu kamuna ango abuji mamu ile iba to maango buji mamu ma aboku mamu dudu yugunyi lelege mana abuji mamu yi àwọn náàbò yìí ma bó kùmà ma sàmúrà gẹ́gẹ́ ìkọjọ́ ṣe wọ́n máa ìtúgbẹ̀ kùmà dùgbé ụmụ ọjọ́ rí ìlẹ̀ta ṣìta bó ma ma kó ànẹ̀ ma káàyẹla ma kíra kúmi ohun ma jà kẹta lójúun ohun ma lótú lẹ̀ ma ma yájá ma

rọ́bà hàdà bẹ́ẹ̀ bẹ̀kú máa dùgbìdì má ti ní dùgbìdì wọn ọjọ́ bẹ̀kú máa kíní rà rọ ọjọ́ kì má rà rọ ọjọ́ ọjọ́ èkó máa yá rà rẹ̀ wí o ṣe ọjọ́ èkì tí ó dún kun yìí ká ábàkìdágìdì òyàmádágò láwùtà wa ebi sórọ́tù Aya àyà 112 gbogbo àti يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوء والخوف بما كانوا يصنعون وضرب ولقد جاءهم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون يعني أجو تجيموا إيو كيشيو إبولا إيو كيشيو ريدو aminatan mutma'inna iwe bola iwe uredo kimana kanyan kimanu jan ewole arziki ma cha wauma egbadu egbadu arziki awauma dogo pallawa kawa itura gine arziki teuma ama chobata ujenun ma chobata umi albe denguman ibi adenguman manya ya majile ubodu bodu arziki akwa yawa àmá òbí àríṣìkí kọjọ́ ṣe mọ́ ẹbá àmá pọ̀ lè ma wọ́n káàfìrì sí ma kọ̀ pàwòrà kọjọ́ ṣe mọ́ bí ma náà ma kọ́ dùgbèrè ọjọ́ oyé ilé kọjọ́ ṣe mọ́ ma kọ́ dùgbèrè ọjọ́ ojú rà kọjọ́ ṣe mọ́ àmà má dùgbèrè ọjọ́ ní kúrà lẹ́kí àwọ̀ ma ẹjú ní ibà lọ́jọ́ àkọ́nà

ụra ka oge oche nga mụrụ ata ma kwegba igbele ụra lele nga ma ju ma kpa mụmama ụmayoma jampa ni nwi tudale fali ya abudu rabba hadha albayt e marare ojo oje gi chodu nyi gide on chodu ka aba tudale ka aba nugo nugo e, egbo ka man choche kumaka manya meno la din islam egbo kumaka kinihi ama ba pa aluto alute maka me anya chebo odi eh odi amelege di ka aba ó dà mẹ́lẹ́kẹ́ ka máa kàyà mẹ́ alótọ́mọ́ àmẹ́yà tọ̀gbá lórí lẹ́dàká ẹ̀lẹ́gbó òkúta ìdúdú gẹ̀ẹ́dàgì máa kàlẹ̀ ẹgbọ́gù máa kàwá nílẹ̀ ọ̀làgídẹ́gù máa ń kàí ka nà bí wà bụ alùkà na gùn máa ebodo ní àkàí ìwọ́n ka máa bàpà ẹ̀bọ̀dọ́mọ́ kọ̀ lálẹ́lẹ́kà máa ń gbù ìjà ilé nǹkan àwòṣìmá ali máa gbù ma ilé ma àwòṣìmá ṣẹun bụ ma bụ ka

kaaba abogati nya be kodu kaaba abogati nya takene kuma ngoko che ya yomo ipa da ko ba kaaba ya ngochi ne juche ne ichi ne juche le ya ngoko lo ya ete kaaba da ya kaaba ba yuri enwe ne la jidomo isebo ya jire chi kaaba kaaba ọla nyomi kaaba na achọga kaaba ayami yenyon kaaba okolo na tini ekweda ga akọla anyị kaaba allahu ta'ala ni isi kaaba ma akọla nwunyi wali ya abudu rọba ha dalbe ohun kaaba ma akọla nwunyi ẹni gebo kwa ohun du kaaba ẹm da gẹbọ kunu gungu kaaba ọrọbul kaaba ẹni eh? gẹgẹ bọ kwa ọjọ ọjọ kìtì kaaba ẹm da ni gẹgẹ kwa ohun gungu kaaba ubilege abe bongo ye te kaaba mole ma chalu kuma le kuma ne ke mal baraka kaaba ba kuma tu, turu kuma wuni kuma du kuma ga kini amma do ci kaaba abe do ci kaaba kai kaaba se o matini bal baraka kaaba ma ochi kaaba ma o okuri kaaba mamdu kuruji ma o okuri kaaba mamdu kurere nguki yawo ma ngola ma ma okuri kaaba mamdu kuru

nge a jema kuwe na kanya dugwe nge maja ka kizi nwere na ulugu alikara gungu nge ya chaka kizi nwere na ulugu ashi gungu ama uji kopi a nabi sallallahu alaihi wasallam aluka nabi akizi ele nke ya kizi ele tulale jikwene ge ma kini etukolo haji emale nga gede do otu ma eja ka tona jiji ngedeba wedo no da to ele gudu ìtakpa mẹ́jọ dé láti kẹ́ àmúnẹ̀ kẹjẹkẹjẹkẹjẹkẹjẹ kẹ́ òyí tùnyánẹ̀ àmúnẹ̀ kẹjẹ agúnmọ́lẹ̀ tákẹ́ mọ́lùdáàbò kúta máa kọkùta òun àti ní kìsì ẹ ọgẹ́lẹ̀ ṣe bẹ̀kọ́ gbọ́gbùn adùgbẹ̀jú lè gbókò lórí ìṣẹ́ kẹdọ ọjà lọmọ ẹgẹdọ ẹnà ọdà túbọ ngẹdọ ọjà lọmọ ẹgbó yìí mẹ ẹkìsì ń ìdọ̀lá bí àwẹ ẹkìsì ń ìgbọ̀gá bẹ̀tẹ ẹkìsì ń iye nọ̀rọ̀ ẹjìjì ẹ má kìsì ń àmá ẹ ṣeun ṣe ṣe alẹ́ yúkà níbi ṣe lẹ̀ ń wà wọ́jì ẹ̀ ṣe súnà maka fọlíyà abudu rọba hada iye ọjọ ọjọ ti sóòdù nyi ọjọ lẹ ohun mẹra rẹ nyi alebi atọ amahu minju ọjọ lẹ ohun tiẹnẹ kí gbomata tẹ atọ amahu minju ohun ohun ìmá yẹn níbi pamani nìjẹ́ ma nẹ rọlí ìyẹ́ ohun ìbí oya ne maka ele kpokpɔ yɔ tse ma kuma agbe kpo do o koya ne eba gbogbo ŋɔ yɔ tsɔ na ya le oya ne ya yi ele dia ebe ke ebi ebi sakpa na o ŋun nigeria ne ma kuma ni ŋɔ kɔ ŋa wa ni sa kɛ do gba ma tso tɔ eko lɛ ŋɔ ama yi ŋɔ te tɔ mi kɔntiri ki bɔbɔ ugbe do bi kɔ yɔ gba ma tɛ ɔke lɛ kia mana duk yi bi ba mo mi ma o ja ne bate alezi ato amoho mi ju yi kale oyo mi bi gbabu mate kwe gba igbele won wa amanahum min khawf allah wa ta'ala ya ngo ma ja du bi o ma bo ku tege ma gba ku te ma ju je he o makan ma ku ne

ورالا اوجو اوجو ماما باتاني وامنهم من خوف الله تعالى وما جاء بوخته نعم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون نعم سورة ايتو كذا بايهم اباجي ما دوكا كني سورة الماعون sura yake akọla lugbo amenwe ikwu egini egini amenwe ikwu egini egini onu sura gide oye akọla ojimu suratul maun sura gide ma duro goja na makka sura yi makkiya gishi dia mi sura egini ogane aya gide nwuncha ya mebi un debu mi un ati sura dilika yo mebi yanka shi ne baluka a misura fi fati a karabo jimu ẹ̀kú yálin wane ci obi suratu takasur ohun madurogbo obi suratu takasur ọ̀la ihun aláwọ̀ tabaraka wata aláṣà mẹ́ nkwa ìkùsùlùkù istifham aliju ni ite àmì òkọ́ṣẹ́ gidé bí súra gidé yàṣẹ̀ nánà yàkọ̀lá lúgbó ẹ̀ẹ́ eh,

manyi munafiki ke ace un turuku ma je yun abeki turuku ma li yanki sura le no de ara'aita alladhi yukadhibu bid-din Allah tabaaraka wa ta'ala yene aidaiha eman abakelin o ne ola ka domo o je je akuro me di domo numa ya ro me ni bi ma ije ka ko yo kwa ne domo ije akaza ba yo kwa ne domo ya je ọ̀rọ̀ mẹ́ ọjọ́ ọ̀kwà ní àdọ́mọ́n aidaya wẹ́ àníbi muhammad sallallahu alaihi wasallama aidaya lè ẹni kàkì máa yí àkó ọ̀rọ̀ mẹ́ dọ́mọ́n fọ́dálìkà ẹni ilẹ̀bá alẹ́bí yàdó olùyẹ̀tì ohun ṣe ní kí a hánà ọmọ ikú hátì ọmọ ikú ya hánà òkè máa dùn ní bí ma ẹni dúkìá dẹ́ kí dé ẹni kì máa yí àkọ́jọ́ ọ̀kwà nìdọ́mọ́n ene gi acho ma ikwa alaji m eh, ene ya tejugede a ungi gi akuma nyaru no ngoyo na nde madar na allah ta'ala ka wa akini yugo kuma ajo ko ma ikutu na ma jenye hudomo ibi suratu nisa'i ene ma ajo ko ma iku na ma jenye hudomo ma adu ma ngo to una se iri to jibone ku enye ka m ojo kwa ne domo te anya ngo hana o ma iku ukwe nkutukwe kuma adu

uwe ka tukwe ka ede yute ule nke aje uma ke nwa tawo de we he do bume mdu chengiwe e ngo ma yinge ede tene duki ahana o mai kwa banele kima ache nyomo mai kun kima du je ngo mai kujen kima de yuto mai kun enele idihe ene jimaji akojo kwa ni domon ujue kiji wala

ina yikolo yangi dunga amena bata yen ubilege التي سورة الفجر الله تعالى كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين àwọn ọjọ́ kọ̀ láwọn ọmọ iná àájábù yí ma mọ́má ikọ́ lọ́la ka ṣúra gidẹ́ aka ibìdí rẹ̀ mọ̀ ọlọ́má ikú kọ́ ọ̀la ẹnọba ìdíje ohun ẹnọba tájẹ́ iná àmẹ́gidẹ́ ibá mẹ́ta bù yí ma mọ́má ikú mecha adega ọma ikun bigwe macha adega ọma ikun ni kumebo jima moni ubilege mme angocha duje unga me no batajen mecha adiji kulu nga mun kuma duje unga no batajen mechu me mechu pali nga mo ameno bata ogenele mengo mengo discourage abo mune ene duki ache unga no bata ba kene duki ache tete katabali meka wa kene unwa kuchi hii we me yumani je unu lómi yóò manage àrísìkì ní ṣògbọ́n mẹ́ discourage ọ̀la mẹ́yìn aláwọ̀ tàbárakà wọ́ta alá ábí yọ̀la ẹni lẹ́ka ẹni máa jẹ́ pa ọjọ́ ọkà yìí aláwọ̀ àwọn ọjọ́ àmì abájọ yìí ẹni ìlú ìdọ́jọ́ ọ̀nà ọ̀fẹ́ ihuna jahannama itoju ona adidi amacho olaka atobo gimudi ya macho ama aka macho wai ene duki acho abayo ihun adahu macha kini oyo bi moka to gba gani ba kichomo ile kadege sura itapa modu aka acho ya ma onko ye hiji ama qur'ani ya ko la ba eh wa kadhalika nufassilu al-ayati wa tastabina sabilul mujrimin aláwọ̀ akọ̀lá ń ọ̀dáálá dáálá ohun ya akọ̀lá ń yìí ìka ìwó kàbìrí yújá ní gbogbo àlò ẹ̀mú gbogbo àlò tòrọ alábí ẹ̀nà tó gbò kí sí a máa sọ̀rọ̀ yìí yẹ́ ni mdà ma ní alẹ́dínahun an sọ́láti ìmsàhù àmà máa túgbọ́lá yọ̀nyọ́ ọ̀wọ̀ oyi ọ̀làkọ́ yẹ ka ha ya kìdẹ́ ẹgà gini alẹ́dínà hum an salatihim sahun walam yakul alẹ́dínà hum fi salatihim sahun aláwọ̀ yẹn e na tó gbò kí ṣe àbókù máa gbẹ̀yìn ọ̀wọ̀ ma ẹgà gini àbókù máa gbẹ̀yìn ẹwìn fọ̀ ṣe alẹ́ wọn lọ́kà ma ṣe àgini kí mú àbókù máa gbẹ̀yìn ẹwìn fọ̀ ẹnà ìmọ̀ àbọ̀sá ni wẹ́kẹ̀tẹ̀ dága àjílẹ̀ ẹgbẹ́yàn ọjọ́ kọ́kà kí ni a máa gbẹ́yàn ní fọ́ dágé ni a máa gbẹ́yàn ọlá ma ugbọ́ ọlá ọwọ́ ma bí ma na máa ó kàṣe máa wọ́n ṣe kéjì lẹ̀ máa ní àbókù máa kọ́la ọjí máa gẹ̀dẹ́ ibá òun sì bókù máa tẹ̀dù yọ̀wọ̀ yóò àkìrú na ha ìlà ákìrì ìdá ìmàn ọwọ́ máa ẹgbàtẹ̀gbà ó lè wúrú tákà máa ṣe yìí ẹ̀ máa kẹ́gbà ọ̀gẹ̀dẹ́ ayé á lè wúrú gẹ́mẹ̀hùn taka maru e e e le kojo kojo kojo kojo adagi masalaci aba ke yi huma ohun ma ṣe ne ṣe yi alẹ́dí na ma ń sọlá ti nta hun àwọn alákàdẹ̀ àbàbàkí ní abẹ́kùn ma gbìyàn ọ̀gẹ́dẹ́ máa ṣe adéjì kò ń wá alẹ́jọ́ ọ̀dàn rùkú ìmá ìrùkú ìṣe ẹnẹ́jọ́ àkàkùnmọ̀dá tó tójú kúkú kéké dójú kúkú ma ìwúyún mọ́ ọmọ ìka rádà rèé mọ́mọ́ yìí rúkà ní ẹnẹ́jọ́ àkínẹ́gẹ́ náà kàtọ́ mọ́ màdó yáṣọ́ màdó yípo ànẹ́yìn ọ̀ màdó tu léwu léwu léwu léwu léwu lé máa tọ̀ alẹ́jọ́ kọjú àkọ́màṣọ́ aboko yoka iramo abagini boku macho wa imma anil khushu'i fiha wa tadabburu li ma'aniha abagini boku macho kuma manu ko ye ho man mano naji mano lana mano lana wo abagi ma de ho e unde no naji e eh, ruku ingi ko de ati doji kadane so message kuma dun e ga bi dago e ka reply e ka message text imo yundu eh i'm praying ọ̀ ìnájẹ́ yìí mẹ́sẹ̀jì tó ẹnẹlẹ́ píòpíòpíò ìmáṣẹ́ tó dé mú tájú ẹ̀lẹ́kọ̀ àbẹ̀kí mẹ́sẹ̀jì máa dáhùn imú bì i mẹ́sẹ̀jì lẹ́gbàgbà kó ṣáká tágbọ́dà tó kọ̀ntínú pọ̀ wọn na wọ́n so ama ama chowo kuma ma mama di kulango ubilege olo mune wo yachi alladhina hum yuraun atogu nana lengo do mo ngabo kuma chi riya wi ko ma ama chi kuma luma ija chowo yo kubi ni ama bi kwa abi gbogide abajoyin gbogi gbogi lola ni kuma abajoyin

abịaka ke gị ma chọọ ndị mmadụ ji ntụrụle nkwele ya chi ya chọọ dị ịmadụ ala na ọrụ ọdịdọ gbe nwu ntụrụkwu m ali mọ ma gị achọ ama chọọ ya wa abana gide ee abụle ma dị bụ kpọjụ agịnị atụgbu ọhụụ na-aza aba ma tụrụ ala ya na ba

ye wọn tí ọjọ́ ṣẹun kó na atukọ́lọ́ ha òun kì atukọ́lọ́ gidẹ ẹ̀dọ̀ ṣe bọ́pọ̀ akọ́lọ́ nkì àti amúnẹ́ àwọn lí ìyàwó e rùmá ẹjọ́ e ọ̀nà kì atukọ́lọ́ ilẹ̀ ẹ̀dọ̀ ma àwọn bọ́ kókọ́lọ́ àti ti àti ẹ̀rù gbogbo ẹni ọgẹ́ lẹ́ta ẹni ti ìjìnlẹ̀ ee wa ajarul alaniya ma do lada yake ce jugede yi ma dun ma do lada mama ma dun ka mun lile ma do lada hun ini ya hun ki adu ale jo memele oju adu lada hun dale ja kini gbodo amun ene ge hun yan ka kale ini ya mu da se ka ba na gide e achi gbokile gbo ma ta ma do du ma do taka mu na aka aluka ma alile ya ji tuda mu ne lewon wa wa je ngemu aluko lewon ma unde eh aluko ni ju kolo nko jo tun lewon de ira ye o ma ko mo la da ole da ho ma nti de gba duki aluka mu ne chini je yun le ngom de le tage awon ya ya won ya won ti yogba ki je yun de gbe le ta ko kolo ya no lo gojo wa yamnauna maun adunga mi munaziki lawo yona ka yana abele ba yamna'un al-ma'un matahana mengi kuma dangi kununa al-ma'una maina ma al-ma'una grengi ku onso amengi gine gine kamuna amengola ma omo be abakedo abako ukoje abekopia eh abako mu kuta kuma arunan amengo gele al-ma'una da amengi ku gine gine de so abo omi máa yẹ wa gáá akókòlá ayọ̀ ní ìmí ń àádọ́ gàtọ́ alẹ́ kàdé inṣàlá ọ̀fẹ́ kàgbọ́ yẹjẹ́ kí àyẹ̀kù sí wọn subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk to eyane ise ti ajidan